ẹ̀yin náà tún ti gbọ́ ohun tó tún wáyé nípa ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n farahàn níwájú ilé-ẹjọ́ nílùú Àbújá tí wọ́n kó pamọ́ sí àhámọ́ tí wọ́n wá padà kó wọn wá sílé-ẹjọ́ láti wá jẹ́jọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Bí ọ̀sẹ̀ tó kọjá, òun ni fọ́nrán kan jáde níbi tí Very Dark Man tó lọ wí tẹnu rẹ̀ lórí ẹ̀sùn tí iléeṣẹ́ ọlọ́pàá fi kàn án ti lọ fojú hàn níwájú ilé-ẹjọ́ tó sì rí àwọn ọmọ kéékèèké kan táwọn náà wá gẹ́gẹ́ bí olùjẹ́jọ́ ó jẹ́ kó di mímọ̀ wípé ọgbà ẹ̀wọ̀n ni wọ́n ti kó àwọn ọmọ yìí wá níbi tí wọ́n tì wọ́n mọ́ kó tó di pé wọ́n kó wọn wá láti wá jẹjọ́ láti ìgbà náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn láwùjọ àwọn lẹ́mẹ̀ẹ́tọ́ àwọn tí wọ́n jẹ́ ọ̀tọ̀kùlúùlú àti àwọn àjọ láti ilẹ̀ òkèèrè tí wọ́n rí sí ẹ̀tọ́ ọmọ kéékèèké ti dìde pariwo jáde sí ìjọba tó jẹ́ ìjọba ilẹ̀ Nàìjíríà wípé kí wọ́n tú àwọn ọmọ náà sílẹ̀ ní kíákíá wàyí o èyí lohun tó wáyé o lẹ́yìn tí awuyewuye àti ọ̀rọ̀ ti ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ náà adájọ́ obiora ẹ̀gúàtù tiléẹjọ́ gíga ìjọba àpapọ̀ nílùú àbújá ti padà wọ́ igi lé àwọn ẹ̀sùn tí wọ́n fi kan àwọn afurasí adàlúrú tó kópa nínú ìwọ́de ẹfòpin sí ìjọba tí kò dára adájọ́ ẹ̀gúàtù ní òun gbé ìgbésẹ̀ náà níbàámu pẹ̀lú ìmọ̀ràn amòfin tó ń ṣojú agbẹjọ́rò àgbà nílẹ̀ wa abubakar md tó ní òun fẹ́ fúnra òun tẹ́wọ́ gba ẹjọ́ náà àti pé kí òun yọwọ́ nínú ẹjọ́ ọ̀hún níbi ìgbẹ́jọ́ tó wáyé ní ọjọ́ karùn-ún oṣù kọkànlá ọdún 2024 òun ni àwọn tí wọ́n jẹ́ agbẹjọ́rò àgbà Lateef Fagbemi tí olùdarí ẹ̀ka agbèfọ́ba Mohammed Abubakar ṣojú fún ni wọ́n ti kéde ìgbésẹ̀ náà tí adájọ́ náà sì pàṣẹ pé kí wọ́n kó gbogbo àwọn tí wọ́n jẹ́ afurasí tí wọ́n fẹ̀sùn kàn náà kúrò ní àhámọ́ ọgbà ẹ̀wọ̀n tí wọ́n fi wọ́n sí. Lẹ́yìn náà ni agbẹjọ́rò àgbà wá bèèrè pé kí wọ́n lo ẹsẹ̀ kẹrìnléláàádọ́jọ òfin ọdún 1999 nínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà láti wọ́gi lé ìgbẹ́jọ́ àwọn èèyàn tó ń jẹ́jọ́ náà tí wọ́n jẹ́ mọ́kàndínlọ́gọ́fà níye. Nítorí bí àwọn agbẹjọ́rò kọ̀ọ̀kan tó lọ́wọ́ nínú ẹjọ́ náà kò ṣe tako ìbéèrè yìí Adájọ́ wọ́ fòǹtẹ̀ lu ìbéèrè ọ̀hún tó sì wọ́gilé ẹjọ́ náà, bó tilẹ̀ jẹ́ pé kìí ṣe gbogbo àwọn afurasí adàlúrú náà ló yọjú sílé ẹjọ́ àmọ́ adájọ́ náà ní kí wọ́n kó gbogbo àwọn afurasí ọ̀hún kúrò ní àhámọ́ ọgbà ẹ̀wọ̀n. Bí ẹ kò bá gbàgbé, ọjọ́ Ajé ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kéde pé kí agbẹjọ́rò àgbà wọ́gilé àwọn ẹ̀sùn tí wọ́n fi kan àwọn afurasí ọ̀hún tí ọ̀pọ̀ wọn jẹ́ ọmọdé èyí tí òfin kò fààyè gbà láti kojú ìgbẹ́jọ́. Bó tilẹ̀ jẹ́ wípé nínú ìròyìn tó jáde lọ́jọ́ karùn-ún oṣù kọkànlá ọdún 2024 yìí, ìyẹn Ọjọ́rú, ni ẹni tó jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, Kashim Shettima sọ wípé dúkìá tí ó ṣòfò dànù lákòókò tí àwọn ọmọ náà gùn lé ìfẹ̀hónúhàn tó bílíọ̀nù lọ́nà ọ̀ọ́dúnrún náírà three hundred billion naira ó ní ṣùgbọ́n kí la fẹ́ẹ́ ṣe bẹ́ẹ̀ làwọn èèyàn ń sọ wípé bí kò bá nídìí obìnrin kì í jẹ́ kúmólú kò ṣeé ṣe fún àwọn ọmọ yìí láti kàn jí gìrì máa ṣe ìfẹ̀hónúhàn ebi ń pa wá bí kò bá jẹ́ wípé ebi ọ̀hún ó ti pa wọ́n kọjá yìí àti wípé àìlèmú ipò torílẹ̀ nàìjíríà wà mọ́ra ló fà á tí wọ́n fi ké gbàǹjarì síta bẹ́ẹ̀ kúkú ṣe mọ̀ pé ọwọ́ tó bá ń dún ni a kì í fi sábẹ́ aṣọ adákẹ́kù lebi ń pa látàrí ìdí èyí làwọn ọmọ yìí ṣe darapọ̀ mọ́ àwọn tó fẹ̀hónú hàn wọ́n ní ọ̀rọ̀ yìí náà kò ṣẹ̀yìn ọ̀rọ̀ ìjọba nítorí ká ní ìjọba bá pèsè ohun tó tọ́ àti ohun tó yẹ ó ṣeé ṣe kó má sírú ìṣẹ̀lẹ̀ ìfẹ̀hónúhàn alágbára tó wáyé kọjá wàyí o wọ́n ti kó àwọn ọmọdé náà lọ sílé ìjọba nílùú Àbújá níbi tí wọn yóò ti fà wọ́n lé gómìnà ìpínlẹ̀ Kánò Abba Yusuf lọ́wọ́ lẹ́yìn náà ni wọn yóò fi bàálùú gbé wọn lọ sípínlẹ̀ kánò ní ìrọ̀lẹ́ ọjọ́rú fún ètò àtúnṣe kí wọ́n tó fà wọ́n lé àwọn mọ̀lẹ́bí wọn lọ́wọ́ ààrẹ bọ́lá tinubu pàṣẹ ìtúsílẹ̀ gbogbo àwọn ọmọdé táwọn ọlọ́pàá jù sí àtìmọ́lé torí wọn kópa nínú ìwọ́de ebi ń pa mí ṣèrántí pé very dark man ní ẹni àkọ́kọ́ tó ṣàfihàn àwọn ọmọ náà ní ilé ẹjọ́ nígbà tí díẹ̀ lára wọn sùn sílẹ̀ ńlẹ̀ látàrí pé wọ́n ní àrùn ibà ara àwọn ọmọ náà ò dá síbẹ̀ wọ́n kó wọn wá sílé-ẹjọ́ láti wáá jẹjọ́ àwọn ọmọ ọ̀hún ló jẹ́ pé ọmọ òpóǹlò tọ́jú orí wọn ò gbéwọ̀n rárá òun ní gẹ́gẹ́ bí ojú wọn ti wọ̀n dé lára ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ni wípé wọ́n lọ́wọ́ nínú ìdìtẹ̀gbàjọba wọ́n ń gbé ìgbésẹ̀ láti dìtẹ̀gbàjọba bákan náà wọ́n fi ẹ̀sùn ọ̀dàlúrú kàn wọ́n àti àwọn nǹkan míì ṣùgbọ́n lórí gbogbo àwọn ọ̀rọ̀ táwọn èèyàn ti sọ tó fi mọ́ àwọn àjọ lóríṣiríṣi eléyìí tá a ti rí àjọ SERAP àwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ àwọn àjọ tó rí sí ọ̀rọ̀ ẹ̀tọ́ àwọn ọmọdé nínú àjọ ìṣọ̀kan àgbáyé sọ̀rọ̀ jáde wípé ẹ̀tọ́ àwọn ọmọ yìí ní láti fẹ̀hónú hàn nígbà tí wọ́n bá wà nínú ìnira látàrí ìlànà ìṣàkóso tí ò bàrà rẹ́ torí ìdí èyí èyí ò tó wípé kí wọ́n wá kó gbogbo wọn dà sí àtìmọ́lé lọ́gbà ẹ̀wọ̀n èyí tó jẹ́ pé ó jẹ́ títẹ̀ ẹ̀tọ́ tó ní í ṣe pẹ̀lú àwọn ọmọ yìí mọ́lẹ̀ ìyàtọ̀ sí eléyìí yóò ṣàkóbá fún ìròrí ètò ẹ̀kọ́ àtàwọn nǹkan tó so mọ́ ìdàgbàsókè àwọn ọmọ bẹ́ẹ̀ bákan náà ni àjọ serap kọ̀wé sí àjọ kan tó jẹ́ ti ilẹ̀ òkèrè tó rí sí ọ̀rọ̀ ẹ̀tọ́ ọmọdé láti rí i wípé wọ́n gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún púpọ̀ nínú àwọn tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn gan wọn ò kọyán ọ̀rọ̀ yìí kéré látàrí bí wọ́n ṣe sọ di orin tí wọ́n sì ń kọ kiri ṣùgbọ́n kété tí ọ̀rọ̀ náà tó ta sí ààrẹ Bọ́lá Tinubu létí ni ààrẹ pàṣẹ wípé kí wọ́n tú àwọn ọmọ náà sílẹ̀ àwọn ọmọdé ọ̀hún tí wọ́n dé díẹ̀ lọ́gbọ̀n wà lára àwọn afurasí mẹ́rìndínlọ́gọ́rin tí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà gbé lọ sílé ẹjọ́ lọ́jọ́ ẹtì ọ̀sẹ̀ tó kọjá ẹ̀sùn ìdìtẹ̀ mọ́ ìjọba ni wọ́n fi kàn wọ́n látàrí bí wọ́n ṣe kópa nínú ìfẹ̀hónúhàn ebi ń pa wá tó wáyé káàkiri orílẹ̀-èdè Nàìjíríà lóṣù kẹjọ ọdún 2024 nínú àtẹ̀jáde tí olùdámọ̀ràn sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn yẹn Báyọ̀ Ọ̀nànúgà fi síta lójú òpó X handle rẹ̀ nírọ̀lẹ́ ọjọ́ ajé ni ó ti fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ Ọ̀nànúgà ṣàlàyé nínú àtẹ̀jáde náà wípé ààrẹ Tinubu ti sọ fún agbẹjọ́rò àgbà àti mínísítà fún ètò ìdájọ́ wípé kó rí wípé gbogbo àwọn ọmọ náà ni wọ́n gba òmìnira. Ó ní Tinubu fẹ́ káwọn ọmọ náà gba òmìnira nígbà tí ìwádìí yóò máa lọ lórí ohun tó gbé wọn dé àhámọ́ iléeṣẹ́ ọlọ́pàá èyí tó wà lọ́wọ́lọ́wọ́ níwájú ilé-ẹjọ́. Ọ̀nànúgà ni Tinubu tún sọ fún ilé-iṣẹ́ ìjọba tó ń rí sí ìrànwọ́ aráàlú wípé wọ́n gbọ́dọ̀ rí pé gbogbo àwọn ọmọ yìí ló padà sọ́dọ̀ ẹbí wọn lálàáfíà. Ọ̀pọ̀ èèyàn ló ti bu ẹnu ààrẹ wípé ìjọba rẹ̀ ju àwọn ọmọdé sí àtìmọ́lé fún oṣù mẹ́ta láti oṣù kẹjọ táwọn ọlọ́pàá ti mú wọn lásìkò ìwọ́de Ebi ń pa wá. Mẹ́rin nínú àwọn ọmọ náà ló ṣubú nígbà tí wọ́n kó wọn wá sílé ẹjọ́ lọ́jọ́ Ẹtì tó kọjá tí wọ́n sì gbé wọn dìgbàdìgbà lọ sílé ìwòsàn fún ìtọ́jú tó péye. Ó kéré tán, mẹ́tàdínlọ́gbọ̀n nínú àwọn ọmọ náà ní ọjọ́ orí wọn kò tíì tó ọdún méjìdínlógún, kódà Àwọn míì nínú wọn, wọn kò tíì ju ọmọ ọdún mẹ́rìnlá lọ, gẹ́gẹ́ bí ó ṣe wà lákọsílẹ̀ nínú ìwé tí wọ́n fi pè wọ́n lẹ́jọ́. Ẹ̀sùn "nína àsíá orílẹ̀-èdè Russia sókè lásìkò ìwọ́de" wà lára ohun tí wọ́n fi kan ọ̀pọ̀ nínú wọn. Lára ẹ̀sùn tí wọ́n tún fi kàn wọ́n ni pé wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba. Mílíọ̀nù mẹ́wàá náírà nílé ẹjọ́ fi gba béèlì ẹnì kọ̀ọ̀kan àwọn afurasí náà. Tẹ́ ẹ bá gbàgbé pé àwọn ọmọ yìí Ni fọ́nrán ọ̀hún ṣàfihàn bí wọ́n ṣe lé wọn lẹ̀ bí iṣu lọ́jà bí wọ́n ṣe lé wọn lẹ̀ bí ẹja látàrí wípé ara ọ̀pọ̀lọpọ̀ wọn kò dá síbẹ̀ wọn kó wọn wá sílé ẹjọ́ oṣù mẹ́ta làwọn ògo wẹ́rẹ́ yìí ni wọ́n lò àwọn èèyàn wá ń ṣe ìbéèrè pé irú ọ̀rọ̀ wo àti ojú wo ní ìjọba ilẹ̀ òkèèrè àti àwọn orílẹ̀-èdè míì fẹ́ máa fi wo orílẹ̀-èdè Nàìjíríà wípé ṣó yẹ kó jẹ́ àsìkò tí nǹkan nira ní ìṣàkóso lábẹ́ ààrẹ Bọ́lá Tinubu yóò tún kó àwọn ọmọdé kéékèèké dà sí àtìmọ́lé lọ́gbà ẹ̀wọ̀n. Bákan náà, iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà àwọn náà sọ̀rọ̀ jáde lórí ìdí tí wọ́n fi ti àwọn ọmọ náà síbi tí wọ́n wà. Ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè Nàìjíríà Olúmúyìwá Adéjọbí ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ ọ̀hún lórí ẹ̀sùn tí wọ́n fi kan àwọn ọmọ yìí àti ìdí tí wọ́n fi kó wọn sí àtìmọ́lé bó tiẹ̀ jẹ́ pé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà nílẹ̀ yìí àti lókè òkun tako ìgbésẹ̀ òfin tí wọ́n fi mú àwọn ọmọ náà wípé eléyìí tí wọ́n sọ yìí kò tó ń torí ohun tí wọ́n fi máa da àwọn ògo wẹrẹ tọ́jọ́ orí wọn sì kéré jọjọ sí àtìmọ́lé fún oṣù mẹ́ta àti wípé wọ́n kéré sí àwọn ẹni tí yẹ kó kojú ìgbẹ́jọ́ agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ nínú ọ̀rọ̀ tirẹ̀ sọ wípé ọ̀rọ̀ pòyẹnu ni àwọn èèyàn ń gbé kiri o pé àwọn ọmọ kéékèèké làwọn ọmọ yìí ò ní púpọ̀ nínú àwọn ọmọ tẹ́ ń wò yìí ló jẹ́ wípé wọ́n ti ní aya ní ọmọ nílé àgbàlagbà ni wọ́n ojú ọmọ kékeré kan lẹ fi ń wò wọ́n púpọ̀ wọn ló ti fẹ́yàwó ló ti jẹ́ baálé ilé lọ́ọ̀dẹ̀ ó ní bákan náà ló jẹ́ pé Àwọn ọmọ tí ẹ̀ ń wò yìí, àwọn òbí wọn àti àwọn ni wọ́n jọ wá, kódà òbí wọn ni wọ́n rán wọn níṣẹ́. Ó ní káwọn èèyàn kó là kúrò lẹ́kọ̀ọ́, pé àwọn ọmọ kékeré yìí wọn ì tíì mọwọ́ ọ̀tún yàtọ̀ sósì àti pé ọmọ kéékèèké ni wọ́n, ó ní irọ́ gbuuru ni. Ó ṣàlàyé síwájú sí wípé àwọn ọmọ náà ló jẹ́ pé àgbàlagbà tó ti bàlágà, tó mọ ohun tó fẹ́ láwùjọ, tó sì jẹ́ pé ohun tí wọ́n ṣe, tinú wọn náà ni wọ́n ń níwà kì í ṣe wípé bóyá ògo wẹrẹ ni wọ́n wọn ì tí ì mọwọ́ ọ̀tún ìyàtọ̀ sósì onípípọ̀ nínú wọn ni wọ́n ti daláya lọ́ọ̀dẹ̀ wọ́n ti bímọ kódà àwọn ọmọ wọn gan ó ti pọ̀ lẹ̀ rẹ́rẹ́rẹ́ òní fúnra wọn ni wọ́n jáde wá o jù bí àwọn èèyàn ṣe ń pariwo wípé ọmọ kéékèèké ni wọ́n kò yẹ kí wọ́n kó wọn wá kojú ìgbẹ́jọ́ oníbẹ̀ irọ́ tó jìnnà sóòótọ́ ni ọ̀rọ̀ náà ló jẹ́ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ilé ti dá àwọn ọmọ náà sílẹ̀ báyìí o tí wọ́n sì ti wọ́gi lé ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ẹ láǹfààní láti fi ojú ìwòye yín àti èrò yín ṣọwọ́ lórí ìròyìn yìí sójú òpó wa